وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور مهدفاتها وإن كل مهدفة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم وثيق الذين اتقوا ربهم إلى الجنة زمرا حتى إذا جاءوها وفتحت أبوابها وقال لهم خزنتها سلام عليكم تبتم سلام عليكم تبتم فادخلوها خالدين وقال الحمد لله الذي طلقنا وعده وأورثنا الأرض نتبوأ من الجنة حيث نشاء فنعم أجر العاملين وقال عز من قائل ربنا وآتنا ما وعدتنا على رسلك ولا تخزنا يوم القيامة إنك لا تخلف الميعاد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد ادعو اللهم بارك ọba tí odúkọ àjọ ní ọ̀sán òní láti wá ṣe ìjọsìn fún ọba náà tó ṣe ní ọrùn fún wa tó kà wá sínú àwọn tí ó lè dìde tó kà sínú àwọn tí yóò lè jọ́lọ́ ọba ní pé bàbá ṣe kọlọmọdá lùwà láyá gbogbo àwọn bàtà ní ìdínlẹ̀ ikhlas òṣìpọ̀lọ́ wọn bá nìkan láṣẹ fún àṣẹfẹ́ lómi àṣìlẹ̀ lómi ṣe wal mutaba'a kádẹ̀ ṣe bá nàbí sàásọ́lá sí ní ká ṣe méjèèjì ó pàtàkì àwọn mùsùlùmí ẹ bí àwọn àlàyé tá ń ṣe fúnra wa lọ bí ẹ bá fẹ́ bí ìmánẹ̀ tó fẹ́ mọ ọlọ́run nǹkan méjì pàtàkì pàtàkì à ń sọ fúnra wa nípa pàtàkì àsọ́bùrù ilé mú ọkàn kéèyàn kó níjànú láti má lè ṣe nǹkan tọ́lọ́run ọba tó ṣe ní haram kéèyàn sì tún lè ní sùúrù òun bó ṣe kéèyàn fi lè pèèrè tó láti lè ṣe nǹkan tọ́lọ́run ọba ní ká ṣe kéèyàn láti tó lè mú ọkàn níjọ́ tó ṣe pé nǹkan tó bá wúyàn tó bá káyàn kó lè ó fi lè ní sùúrù ó pàtàkì láti lè mọ́lọ́run láti lè bọ́lọ́run ọba bọ́lọ́run bá ti fẹ́ ká báhùn àti láti lè wáyọ̀nà ọlọ́run ọba àwọn kan bá nǹkan méjì papọ̀ a ní sọ́bùrù ta ní ìṣúrù tá ṣe ń kọ́ o bí lẹ́gbù yẹ̀kínù àmọ̀dájú wá bá ṣe tó nípa ọlọ́run wọn láti lè ní sùúrù tó àwa ń sọ fúnra ọlọ́run ọba tí ò ní parọ́ ọlọ́run ọba tó ṣe yí pé kò bẹ̀rù ẹni kankan tó tó tó rẹ̀ ní òkè sọ nǹkan tí ò ní ṣe fún wa ọlọ́run sọ gbogbo tó ń ṣe yóò wá àdàwà àdéhùn ọlọ́run bá ṣe dáadáa ní kírun yọ jìnà zìzìnà jìnà àdéhùn òun ni wípé òun lálùjánà àlùjánà ọlọ́run wá tọ̀mọ́ àdéhùn ọlọ́run ọba láàyò kò lè ọlọ́run ọba òde yapa àdéhùn rẹ̀ wọlá kí náà sì láyà àdámú ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ní wọn mọ̀. tọ́ ń pé bọ́lọ́run bá ti ń sọ wa níjọ́ bá ti fẹ́ àdéhùn yóò wá sùúrù ma yóò ní ní sùúrù nǹkan tí

ẹ máa wò dáadáa ẹ̀rí pàwọn ẹ̀zámpù tá a máa ń fúnra wa a máa ń fún alẹ́gbàmpù pé ká máa bò lè dá ṣe rí káwá gbé ọlọ́run ọba sókè lọ́gbọ́lọ́run ọba òjò ẹ̀dá appreciate bó lè dá ti rí ẹ̀dá tó tó dájú ẹ appreciate tó bá wá kan sọ lọ́wọ́ ẹwà ìṣòkó dà nípa ẹ̀dá tó dájú ò lè tó gbogbo ṣe dá tó kò lágbára àti ṣe ọlọ́run ọba tó dá wa tó sì fẹ́ràn wa tó sì fẹ́ dáadáa fún wa yóò ṣe tó jù bẹ́ẹ̀ lọ fún ní ti tẹ́ẹ̀dá bá fún yàn ládéhùn ẹ̀dá ọlọ́run trust tó bá fún yàn ládéhùn pé tó bá dọ̀la àbí tó bá di monday wá gba 10 million tẹ́dà tó bá sọ fún wa pé tó bá dọ̀la wà gba 10 million àìmọ́ mú ọ̀rọ̀ rẹ̀ yìí ṣe ọ̀rọ̀ tó rí yóò dìpẹ́ndì lórí nǹkan mẹ́ta àìmọ́ mú ọ̀rọ̀ rẹ̀ ṣe ṣe lè lọ́nà àbílẹ̀ náà tí ẹ̀dá bá ṣàdéhùn fúnyàn tó sọ fúnyàn pé tó bá díjọba yìí wà gba 50 million níjọ monday àìmọ́ mọ́rọ̀ rẹ̀ yẹn ṣe yóò dá lórí nǹkan mẹ́ta one inú kó ṣe pé ó ń fẹ̀ kan parọ́ ni kò mínì tí ń sọ àbí ó sọ bẹ̀ pé bọ̀bọ́ náà ṣe sọ ọmọ pé mo ni ló fi lè sí pé ìjọ monday ni ó fi yẹ pátọ̀ kan ìkejì ó ní wípé àwọn nǹkan kan lè máa hàn sí nígbà tó ń sàdéhùn tó ṣe pé ìjọba ìjọ monday tàbí ò bá fọ́tọ̀ yóò fọ́tọ̀ pé ah, mo ti rò pé owó tí wọ́n á san yẹn wọ́n á ti san níjọ saturday ni mo fi fún ọ ní monday ṣẹ́mà pé nǹkan tí ó mọ̀ ló padà hàn sí níjọ́ ó lè mú mọ́ máa dẹ̀hùn rẹ̀ ṣẹ ẹlẹ́ẹ̀kẹta ó ní pé kó wù láti máa dẹ̀hùn ṣẹ bọ̀ kó sí pé ẹnìkan gbá lọ́wọ́ mú kó dìjọ́ náà kó ní a ah, báńkì tí mo fẹ́ lọ báyìí mo fẹ́ gbéra lé báyìí ni mo gbọ́ pé wọ́n ní mọ́tò gbọ́ mọ́ mi mọ́kànlá èmi ò lè lọ́wọ́ ẹ́ òun ló dì mí lọ́wọ́ mẹ́tẹ̀ẹ̀ta yìí ẹ̀wò àìmọ́ ní mọ̀ tó tó múyàn sàdéhùn téèyàn ò mọ̀ pé nǹkan kan lè ṣẹlẹ̀ one àìmọ́sọ̀ òdodo pẹ̀lú ìgbà tí ń sọ fún ọ òfẹ́ kan mínẹ̀ àbí àìmọ́ lágbára àti múṣẹ àìmọ́ lágbára àti múṣẹ mẹ́tẹ̀ẹ̀ta yìí mẹ́tẹ̀ẹ̀ta yìí òun ló lè múyàn láti má má déhùn tó bá ṣe láti múṣẹ mẹ́tẹ̀ẹ̀ta yìí òun ló lè mú àdéhùn tó bá ṣe láti má mú ṣẹ tọ̀tẹ́bọ́ wá wò ó tálárọ̀kọ́ ta sọ pé àìmọ́ ní mà tó dàtí sóòrò nǹkan báyìí pẹ́pẹ́ ọ̀tọ̀ ní tó padà gbé wá òun náà ló lọ pẹ̀lú pé ó gbàgbé ó sùn hmm? ó gbàgbé ó sùn kó ní ah, àdéhùn tí mo bọ́ ṣe wà láì ago mẹ́jọ lọ ẹ̀ká pàdé ìgbà tó dago mẹ́fà mo kàn sùn díẹ̀ mo sì sùn gbàgbé nù tẹba gbogbo mẹ́tẹ̀ẹ̀ta ta dákọ̀ yìí èwo lálé fi ròyìn ọlọ́run ọba sáàyìn ọlọ́run ọba òkúrọ́ ni tó ń fọ́ra rẹ̀ ń sọ fún akọ́ ìwọ̀n asdaqu minallahi haditha tàlẹ́ni tí ń sọ òdodo jọ ọlọ́run lọ sáàsọ̀kọ́ ọlọ́run ọba à nǹkan tí ó hàn sí ló padà wá hàn sí pé ìbádẹ́hùn tó bá wá ṣe ó ń blẹ́ Ah, mo ti promise ẹ lóòótọ́ o pé mo fẹ́ ṣe nǹkan báyìí o àmọ́ ńgbà tí ó dijọ́ náà mo padà find out pé ọjà tí mo ń retí mo níbi owó kan láti fi clear rẹ̀ mo fi ọjà yẹn pàtàkì ju àdéhùn tí mo ṣe fún ọ lọ àìmọ́ ìmọ̀ tí ó ṣẹlẹ̀ kẹ́ bí mo sọ bẹ́ẹ̀ sọ́lọ́run ó ṣẹlẹ̀ ni ó wàá sàdéhùn náà pé ọlọ́ọ̀bá mọ nǹkan tó wà wájú ó tí ó ṣẹlẹ̀ lẹ́yìn olúwa ọlọ́run bá ta ní ẹlẹ́ẹ̀kẹta ọlọ́run bá tó pé innallaha ala kulli shay'in qadir ọba tó lórí gbogbo nǹkan ló lágbára pé kí n sọ pé mo á fẹ́ ṣe àwọn lágbájá ni má ṣe kò sí ní òròyìn rẹ̀ ọlọ́run ọba tó pé kò lè nírò nǹkan mẹ́ta tẹ́dà máa fi ń fi ènìyàn ẹ́ tẹ́dà máa fi ń fi ènìyàn pé kẹ́dà promise ó sì mọ̀ fóun ní mú onírọ́ ọlọ́run bó ni kẹ́dà promise pé nǹkan tí ó hàn sí ó padà hàn sí ọlọ́ọ̀bá gbogbo nǹkan ló hàn sí kó tó sàdéhùn nǹkan kò nílẹ̀ ìbíjẹ́ tó tó fún kẹ́dà promise kó lókè tọ̀ mú fẹ́ ṣe oṣù gbọ́n mi ò padà lágbára mọ́ ọlọ́ọ̀bá alákùnrin ṣe nǹkan nílùú tí ọlọ́run ọba yẹn bá wá ń sọ fún yà wípé òun sàdéhùn fún ilé tí yóò dáútù ìrọ̀gbọ́rọ̀ dáútù kúrò ìlú fi ṣe wípé Ànábì sallallahu alaihi wasallam tó bá ti yí aláìbájí tó bá fẹ́ kí òun òru aláìbájí Allahu Akbar yẹba ti kọ́ àgbàtà ní kí òun tàbáṣe Allahu Akbar àtàdúwà àdúwà olè pẹ̀sà rí tọ̀ èyí tó pọ̀ sáà nìtọ̀sọ́ àmọ́ ṣe ó pọ̀ sáàgbà wọn lọ́dọ̀ rẹ̀ ọ̀tọ̀ yìí tàà kọ́ra wa àmọ́ èyí sáà nìtọ̀sọ́ àmọ́ ń Allahumma lakal hamdu ìwọ́lọ́wọ̀ ìwọ́lọ́pẹ́ tọ́sí gbogbo ọpẹ́ antakọ yìí ìwọ lọ́lọ́run ọba tó ṣe pé sánmà àtìlẹ̀ ìwọ ló gbé ìdú ó gbé ìdú gbogbo tí ń lọ ń bẹ̀ wọ́n ló ń ṣètò rẹ̀ gbogbo decision bẹ̀ ìwọ ló ní ẹ̀dá abẹ̀ ìwọ ló ní ìtàwọn ẹ̀dá abẹ̀ ó jẹ́ ìwọ ló ní ìtàwọn ẹ̀dá abẹ̀ ó jẹ́ ìwọ ló ní ìtí wọ́n ṣe fúnra wọn ìwọ lágbára lórí ẹ̀ ìtí ó tọ́ sí wọn ìwọ ló ní kápá ẹ̀ ìtí wọn ò ní ní ìwọ ló ní kápá ẹ̀ kọ́ yíò wájú wà á dìyàn lọ́pọ̀ láti pé ní àkọ́ yú wọ́n máa ń fi hìnnà àti tó wà ní sánmà àti lẹ̀lẹ́dà wọ́n lọ́wọ́ bá lóyún wọ́n lákà alhamdu lákà múlùkù sàmà wá sí wọ́n pa wọ́n lọ́wọ́ bá ọpẹ́ ti tẹ́ ni ọlá sánmà àti ilẹ̀ wọ́n lóyún wọ́n máa ń fi hìnnà lákà alhamdu wọ́n lọ́wọ́ bá wọ́n lọ́pẹ́ wọ́lọ́wọ́ bá lórí samawati wal ard ìmọ́lẹ̀ sánmà àti ilẹ̀ wọ́lọ́wọ́ bá wọ́lákàlhámdù ìwọ ọlọ́run ló lọ́pẹ́ antal hapu ìwọ lòdòdó ìwọ olòdòdó that is bíbẹ̀ rẹ òdodo ni actions ẹ òdodo ni in tá a bá fi tì sí ọ òdodo ni in tó o bá wí òdodo ni ọlọ́run gẹ́gẹ́ alhaq ni asáàdì nǹkan tó rìnlẹ̀ tí ò ní yẹ pé dàtí tọba tí yóò rí bẹ́ẹ̀ yóò rí bẹ́ẹ̀ ànábì sọ̀tọ́lọ́ òun yọ̀ lọ́wọ́ bá wọn lẹ́yìn bàtà ìbá akọ lọ́wọ́ bá ní hápù tán ànábì òwà máa dákọ tọ́lọ́wọ́ bá jẹ́ ìwọ lọ́wọ́ bá òdodo ní wà wá àdúkà àdéhùn tó bá ṣe náà òdodo mo bá bẹ́ẹ̀ dá sàdéhùn pé màá fún ọ ní nǹkan báyìí kò sí ẹnì kẹta tó lè gbọ́ lọ́wọ́ wọ̀lẹ̀kọ́ mú ka hápù tí bàbá kú tán á pàdé wọ ọlọ́run wọ ọlọ́run bí wà dìde bó ṣe sọ́hùn òdodo ni nìkan àpò pípàdé ìwọ ọlọ́run òdodo ni ṣẹ́mọ̀ pé tẹ́yẹ̀ bá sọ gbélé ìfúnra yàn láàárọ̀ kó tó jí tó ń sọ ní ojójúmọ́ ẹ́n tí ó ṣe ọlọ́run yóò mọ́ra yàn ọlọ́run òdodo hapun ọ̀rọ̀ rẹ̀ òdodo ni wàlìjánà tó hapun alìjánà òdodo ni wàlìnàrò hapun iná òdodo ni wàlìnàbí yíò na hapun àwọn ànábì ọlọ́run gbogbo tó fi rán wọn àdínàtò fáwọn jọ wọn àtàdéhùn tó bá wọn ṣe òdodo ni wa muhammadu sallallahu alaihi wasallam ànábì náà tó ń wí fúnra rẹ̀ muhammadu náà òdodo ọ̀làǹdọ̀fà òyìnbó wípé lẹ́sìn bá ti jẹ́ ẹ̀yẹ ti gbé ànábì ní sàdúrà yìí kò tó lọ wíwá sẹ́yìn yédò náà Muhammad ẹ wọ́n fún sẹ́yìn lòun àmọ́ Muhammad náà ti tún sàdúrà yìí náà òdodo ní sábàbà àwọn àyẹ̀wò sẹ́lẹ̀ ẹnà nípa sáà ìwà àṣọ lẹ́yìn ọ̀tán ànábì ọ̀lẹ́ wọ̀sá àtọ̀ àkójọ Allahumma laka aslamtu wa bika amantu wa alayka tawakkaltu tọ́kí la fẹ́ fàyọ́ bẹ̀ òní wípé ọlọ́run ọba tó bá ti sàdéhùn fún wa pé báyìí lẹbá sí nǹkan báyìí ẹ̀rí nǹkan báyìí ń ṣe gbìyànjú lóṣe for now kéèyàn wá wà déwọ̀n ọlọ́run lẹ́gbẹ̀ẹ́ ìgbádùn ilé ayé kékeré kọ́dà bẹ́ẹ̀dàjọ́ bá ṣe rú rẹ̀ fóyàn èyí gọ̀ débẹ̀ ẹ́ bẹ́ẹ̀dà bá ṣe rú rẹ̀ fóyàn èyí gọ̀ débẹ̀ kò sẹ́ni tí ó mọ̀ pé a ah, ń tẹ́ fẹ́ fún mi nísìn tí ó tàn àtẹ́yí tẹ́ promise mi yóò tọ́lú méjì àmà nísùúrù pẹ̀pẹ́ tọdún méjì wọ́n bá nípa àbí bá ṣe ṣe lọ́gbẹ̀ ìdánù ká tó wá sọ lọ tí ò lè fẹ́lẹ̀ ẹnìkan bẹ nínú àwọn sáàmù olóṣèlú ẹni tó wá jọ ga rẹ̀ gbogbo tó ń rò gbèsè ayé rẹ̀ rí tó ń gùn gbèsè ayé civil servant ni ọ di director láti director wọ́n wá fi jẹ pamphlet ẹmọ nínú civil servant ló ṣe dùn tó pé ha dáwọn tí wọ́n láti jọ ìwọ̀n ti dé sí ìkàrí àwọn sáàpẹ́bí tó rò mọ́ náà nù ọ wá jẹ pamphlet kan ọ̀gá rẹ̀ tó wà ní jẹ pamphlet gọ́ọ̀nà wa sọ fún pé lẹ́gbà tó jẹ pamphlet kan kò sí ìjòsí mẹ́fà lọ́ba ní kórìtà ah ah ìbámẹ́rẹ̀ ẹ̀dá tó lọ́rùn ẹjá jẹ́ kí ní ẹja jẹ́ kíní ìpẹ́ àti ń sáàgbà ti wà lẹ́bẹ̀rẹ̀ ti fẹ́ nígbà tó rẹ̀ yíwá kó tẹ́ mọ́jẹ́ ká ní ìṣẹ̀ báyìí ṣẹ̀kún yóò wí bẹ̀ lóòtọ́ because ilé èèyàn tó bí gbèyí títí ń bá lọ lọ ṣùgbọ́n ṣe rọ́gà rẹ̀ tó ń sọ fún ó ní nǹkan ní ìtòlú pamtec lọ àmọ́ kò sọ fún ń bẹ̀bẹ̀ ní rárá rẹ̀ ẹ̀dá fún ọjà fún tó lọ́n ń sàgbà àwọn èèyàn bẹ́ hmm? ẹ̀dá fún bá sọ bọ́gà ní kí ni mo ṣe fún ti lé tòmí ipò ńláńlá tó ju bá ń fẹ̀kì ni wọ́n fẹ́ fún tó bá tán wá dọ́dọ̀ ọ̀dọ́ alẹ́ mẹ́ta ló ń yàrá ìkàn ṣe ara ẹ̀ láwọn àtàrí lórí láàá mọ́ tá a fẹ́ fún ni kó hmm? tó tó wọ́n fún ní san fún tó sẹ́mọ̀ wípé irú ẹni yìí tó bẹ̀ fún bá sọ fún jọ́ tán ní kó rí ìsáyà àbí ní àfẹ́ ìbú ọ̀pọ̀n kíákíá náà nípa àá kọ́lá àti ẹni kí mọ́ lọ nǹkan tàbí òfin bọ́dà bí i bá sì fẹ́ tó bá nípa tí ó bá láàkì òun lè fara gbé ọ̀dá nílàákàí rẹ̀ dáadáa ẹ́ ó nílàákàí rẹ̀ dáadáa ṣùgbọ́n tó bá ti kàtọ́ lọ́wọ́ ọba ìwò láàkàí wọn àìrò á ṣe bí pé bóyá àdéhùn tọ́lọ́wọ́ bá ń ṣe bí pé kò ẹ̀dí sí ìgbà ẹwọ́ àtúmọ̀ o kéèyàn bá ti bọ́ lọ́wọ́ ọba lò pẹ̀lú pé kó fi léèkùn tó wí tí ó lè fún ọ ìyẹn gbọ́dọ̀ gbà fọ́lọ́wọ́ ọba òdúntò Hmm? ṣẹlẹ̀ ní tìdánà bá wípé òdòdó ẹ̀sìn yóò ti máa hànú wà wà kalẹ̀ kọ́dẹ̀ ìtàn bá parọ́ fún wọ́n bá parọ́ fún yàn tó bí lífù rọ yẹn ẹgbẹ́ ti máa fi rọ yẹn áàtì kalẹ̀ ẹni tó bá lọ lè bẹ́ẹ̀ nìkan tán sọ pé ah, alágbájá tó fẹ́ dolówó tó lóò fẹ́ dolówó wọ́n ní lọ lè mú iye báyìí wá wọ́n ti gbà bí 100,000 lọ́wọ́ rẹ̀ àbí 500,000 àbí kìnnìyàn kan ọlọ́run wọ́n ti fún ládé òní ó fi nípàdé òní tí a kì kalẹ̀ pé ẹjọ́ tí ẹ̀bá fẹ́ ra ilé àwọn kò gbà ah, ìwọ ẹnìkan mọ́ tó ṣẹlẹ̀ sí báwọn kò lówó lọ́wọ́ ṣùgbọ́n nìkan ti gbá lójú wọ́n ti sọ fún pé kọ́lọ̀ lè mú gánàmọ̀ jù wà látà gbó lọ́wọ́ rẹ̀ láti jọ ní sọ báyàn kalẹ̀ fún bá tí ẹjọ́ mọ́tò tó kọjá yẹn tí ẹ̀bá fẹ́ rà wọ́n láwọn kó pé yà wèrè ní àwọn kan ni wọ́n fún lájẹun tó bì lífù kò sọ bẹ́ẹ̀ kankan ẹjọ́ tí ẹ̀bá fẹ́ gbalé sí kìrí ẹ̀kan wọ́n sọ pé àìyíndó oní àkúrẹ́kẹ́ wọ́n yìí ọlọ́wọ́ bá ní kò sí tọ́rọ olése àti wọ́n ti parọ́ fún ṣẹ́rí jọ́ta parọ́ fún sáré kó gbé gáràmọ̀ jù wá wọ́n nìkan ló dálọ̀ kò sọ fẹ́ni kẹ̀kẹ́ ó fẹ́ kó jẹ́ surprise ó ti náwó ó ó débẹ̀ kọ̀ bẹ́ẹ̀ kankan ọmọ àti ghana mọ̀ sí wà lè ó wá sùn lè bó ti di ó lọ́sọ̀ <laughs> nígbà tó lọ sùn ní ìlú dé nígbà tó padà yí ń baraba <laughs> kó tó jọ mẹ́ta ó rẹ̀ ó tó yẹ mẹ́ta kó tó lè sọ fún wọn pé láì nígbà tó sọ tán ní káà ah, no wonder tó ná mọ́tò ẹ̀ tó kó belief ẹ̀yìn ẹ̀ kó ti ń fi act ẹ̀jẹ̀ kọ́ téèyàn náà bá belief ọlọ́run ọba yẹ̀kínù yóò tóbi yóò ti mọ̀ sí àt tààmọ́ wọ́rí ìṣẹ́ ní olówó lọ́wọ́ àmá ìjẹ́nà ẹ̀ àìjẹ́nà lọ ọlọ́run jò ṣọ́ ìbànújẹ́ ò ní báyìí àmá wò bọ́lọ̀ ọba ló bá a ṣe máa ń bẹ́ ta bá trọ́ọ̀sì lọ apẹ́ ọkàn wá sí méjì ni torí bá yọ bẹ̀ jù sí mi láti bọ́lọ̀ ń lò pé mi ò máìdò jù àmọ́ pé kí n fún ọ ní total belief bó ṣe sọ ah èmi ò lè ṣe ìdí ìṣẹ́lẹ̀ tán yányá o ó wí pé kò ní fẹ́nu sọ́ọ̀ mi ò tọ́ tẹ̀ tán bá ti bọ́ lọ́ndọ̀ ọlọ́ndẹ̀ fún ní haq Allahumma salli ala Muhammad wa ala Muhammad kama sallaita ala Ibrahim alhamdulillah wa salatu wa salam ala rasulillah wa ala alihi wa sahbihi wa man wala ọlọ́run ọba wa ọba tó dáa ní tó tóbi débi wípé bó bá ní kí èèyàn ṣiṣẹ́ tó mọ̀ pé èèyàn ṣe wàhálà ṣiṣẹ́ ni kìí kó sọ bá jẹ́ tó sọ pé kí ló ṣe gan ẹ̀bọ́n òun náà ló ní ká ṣe níwọ̀nba náà ló ní ká ṣe bọ̀ kìí tó sọ bá jẹ́ sọ pé what is it ibi tọ́lọ̀ bá ti fẹ́ràn àwádé níjọ́ tọ́lọ̀ what is the big deal níjọ́ téèyàn bá sọ pé mo ti wá tọ́ sí nǹkan báyọ̀ ogun mo ti wá ah, iṣẹ́ rẹ̀ wọn kẹ́lẹ̀ abẹ́yìn bá ọlọ́run tó wá lóun appreciate ẹgbọ́n

إن الأبرار يشربون من كأس كان مزاجها كافورا أين يشرب بها عباد الله يفجرونها تفجيرا يوفون بالنذر ويخافون يوما كان شره مستطيرا ويطعمون الطعام على حبه مسكينا ويتيما وعصيرا إنما نسلكم لوجه الله لا نريد منكم جزاء ولا شكورا إن نخاف من ربنا يوم عبوتا صغيرا أه؟ وجزاهم بما صبروا جزاهم ọlọ́run ọba san wọ́n lẹ́san bì máa sọ́bà àdúgbò pé wọ́n ní sùúrù ẹgbọ́ jannata wàhálì sẹ́mà pé ọ̀tọ̀ ní pé kí n sọ pé ẹrú mi mo san lẹ́san àlìjánà ọ̀tọ̀ ní pé mo acknowledge kò ní sùúrù ìfún ìsọ̀jọ́ ọlọ́run tó pé kí ni big deal yóò tún acknowledge nǹkan tí ò tó nǹkan bọ̀ sí wọn náà sáàtọ̀ pé wà láyé lágbára lágbára yóò tún acknowledge ṣe Níti bá ìjọ táwọn ìyàwó wa bá lóyún sí máa gbé sára ẹ̀rẹ́ kíkẹ́ tí jì ní àtàwọn èèyàn lóyún rí ní jẹ́mà. Àwọn ògbóyún, bọ̀tá àbárí ìgbé kí wàhálà ọjà ọlọ́mọ fi ágbà ọfẹ́sùn wa. Ọlọ́run ọgbọ́ tún àfúnlẹ́jì sùúrù tẹ́dà rẹ̀ ní yóò fà á sùúrù tó ní o mọ̀ fún ọlájú. Láti ìsìnkú ma ṣàkóòrò, ṣàkóòrò, ṣàkóòrò. Ọba tó fẹ́ ìkankan ẹ́ òun náà ló jí kárí sùúrù ṣe àjẹ́ ló àṣìṣẹ́ kẹta sí lọ́wọ́ yóò fún agbótọ̀ mú afúnlẹ̀ di sùúrù yìí o ní àyà mi ọlọ́run sọ páwọn ẹrú mi ilé ìdàzẹ́ ìtù hún bì máa sọ bá rú mo san wọ́n lẹ́sàn tó gbé wọ́n ní sùúrù yóò tún rí ìfà àti action ẹ́ ìwọ́sẹ̀ jáde ra wa ní ìsìn ìrántá wa kí ẹnu táìmù ta ló bíbà yìí táà bá lò fọ́lọ́run à ń lo táìmù tó jù bẹ́ẹ̀ lọ fara wa náà ẹ lọ bí àwọn èèyàn tí wọ́n ń ṣe exercise fẹ́ǹsì gym àbí tá lọ ẹlòmíì fi ń jẹ ẹ̀sọ́sáìtì one hour ẹlòmíì fi two hours èèyàn mélòó ló pé one hour nù wọn sáǹtì gbogbo òun òjò mo bá jẹ́ papọ̀ kò tó one hour àbí ẹni tó bẹ̀rù ọlọ́run ọba jù tó bẹ̀rù ọlọ́run ọba jù pàwátá ni one hour lóòjọ́ ká tó wá sí àwọn tó ẹgbẹ́ nísìsọ ọ̀dá sí ni onídà àti bá gbogbo òun ti ẹ̀gbẹ́ lóbi tó fẹ́ mèrè ọ̀nà tó fẹ́ sapọ̀ sọ́lọ̀ pé ah ẹwẹ́ ẹlẹ́pa mi ò ti dábàá dé yìí ah ah mo ń tí wákàtí márùn-ún wọ́n nílò ìwé kí oníṣẹ́jú méjì méjì ọ̀kan wá ń bẹ tó wò kí rárá ìjúmà nìkan ní kí èsù máa fakọ ọlọ́run ọbọ̀ òróró àjímà náà tó tó ayọ̀ yẹn pọ̀ ọ̀tún bọ́lọ̀ sí yóò tó máa sì fàgbà ẹni sùúrù ẹni sùúrù bẹ́ẹ̀ tí ní sùúrù kọ mo sàn lẹ́sà pẹ̀lú sùúrù ọba tó kéka kiri lọ́dọ̀ ẹ̀ lónìí ìròyìn ọlọ́run wa táà ti ń bára ọ̀tọ̀ ni pé ọlọ́run wa tó bá sọ òdodo ni ọba tó ìpé tó bá fi tì sí òdodo ní ọba tó ìpé tó bá fi sọ nǹkan báyìí pé yóò ṣẹlẹ̀ yóò ṣẹlẹ̀ ọba tó ti pẹ́ lè gbà lọ́wọ́ mú dẹ́dì kejì ní àṣẹ̀kú ni o àti pé àdùnwádẹ́ ni o ó tẹ́ kí o tiẹ̀ kò fi ṣeré ó tọ́ lọ́wọ́ sàn wá lẹ́sàn lórí ọlọ́run ọba tó ṣe tó tó ṣe ọlọ́run ọba ọlọ́run bàbá ṣe ń pọ̀ kọjá kan táàrí gbogbo nǹkan tá à mékè ẹ́fọ́ọ̀tì ọ̀la ìbẹ́dà bá wò ó bó bá bọ́ lọ́wọ́ bá lóbẹ̀ pẹ̀lú ògbó ọlọ́run yóò bọ́ lọ́wọ́ dáadáa bá àgbọ́ lọ́wọ́ bá lóbẹ̀ bẹ́ẹ̀ bá lọ́mọ olóòfẹ́ kọ́ lọ́wọ́ di medical doctor ẹ wo lẹ́yìn ìgbà tó bá parí secondary school tán láti di medical doctor tí ò fi strike ọdún mẹ́fà àbílẹ̀ ni ẹ̀dá tóun fẹ́ invest ọdún mẹ́fà sára ọmọ kí ló dé tí sì náwẹ́ kí ló tó bẹ̀rẹ̀ tó bẹ̀rẹ̀ rú ẹ̀lẹ́bọ̀n ìfà ah, náà ìtumẹ̀ ní pọ́pọ̀ pé no it's worth doing it's worth doing ìwé wẹ́n tí mo bá rẹ̀ fẹ́tù mẹ́rin ní sáṣẹ́ntì mi ò bá bẹ̀rẹ̀ rẹ̀ nothing will be achieved àbí torí pé ìmọ̀ tó padà jẹ́ end ṣe bí màá bẹ̀rẹ̀ náà rí sọ ẹwọ bá ń fi bára wá ló pé despite táwa náà full certainty níbi nǹkan àṣetálẹ̀ committee resources àṣetálẹ̀ gbogbo kan sí a tún yáwó àgbà cooperative a ṣe gbogbo káàsọ pé lágbàjá nígbà tó ń wé tó èrè ọmọdé má jèrè ọmọ yìí ṣàpé dápọ̀ sí ti wà bẹ pọ̀ sí yóò sọ́pìn àti mọ́ṣe ẹgbẹ́ tí bá ti bọ́lọ́ ọ̀bá ló pa kìá pé lágbàjá bó ṣe ń rò kó já kìá mọ́ ní wá hàn ó mọ̀ lé wá tí wọ́n náà wá bẹ̀rẹ̀ iṣẹ́ ọwá nítorí pé ah, sáyẹ́ǹsì yìí ò sí òsì rárá ṣé tí ọba tí sáyẹ́ǹsì ò sí fún mẹ́sìn kí ló tó ń ṣe àbọ́lọ́ ọ̀bá ló bá ti bára wa lóò sábà bá lò ní àwọn ọlọ́run bó ṣeré abẹ́lọ́run ọba gbogbo sábà fi ní ìjábà fi rí ọ̀nà rẹ̀ dáhùn kó ṣe fún wa bàbá mọ̀ kó já lè ṣe bàbá mọ̀ kó jẹ́ ká mọ̀ bàbá tí wàá ṣe tọ́nà nǹkan kó wá gbà lọ́wọ́ wa ó gbà wá lẹ́rú ó jẹ́ ká find the sweetness ń bẹ ẹgbọ́n yìí tí ìbá bì ní nínú rẹ̀ èyí sábà fi èyí pé ẹgbọ́n òun lẹ́gbẹ́ gbọ́dọ̀ yorùbá sọ pé tó bá wọ ọmọ jẹ ẹgbọ́n tó bó wù jẹ onírun nú but ní tí o bá ti wọ́n mọ́ jẹ ẹnìgbọ̀n tó bá ti fẹ́ràn ọlọ́run ọba tún láti yóò mọ̀ fi kú ṣe ara rẹ̀ ṣe yóò kàn mọ̀ ṣe náà ni kò ní rí ìgbádùn bẹ ọlọ́run ọba já lè rí ìgbádùn bí ìjọsìn rẹ̀ já lè rí ìgbádùn bí ìjọsìn rẹ̀ ọba wa rí dákan wá gbà lọ́wọ́ wa sàlùbáríkà fáwa sàlùbáríkà fáwọn ìyàwó àtàwọn ọkọ wa àtàwọn ọmọ wa àti gbogbo mùsùlùmí wá ṣe oore ilé ayé àti tọrọ fún wa